Àpẹẹrẹ ìgbé ṣegbó sí ìjà ẹni ọ̀ní tó bá àgbà. Ìyá ara yáyà ìrò kúkúrá. Ẹni tó wà láàájú ara wá ní tó wà bá ọ. Ìyá ara yáyà ìrò Àwọn ẹgbẹ́ tó ń gbà ní àwọn tàní àjẹ́rọ̀ àwọn tó ń gbé sílẹ̀ yọ́rọ̀ màdíkọ́lá. Ìyá

ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد فضيلة الدكتور رضوان بلو حفظه الله ورعاه أصحاب عبد الرزاق الإنسان الصالح الإمام الإمامان ثم ضيفنا الكريم من شاكي من tí a ti kéwú sí àwọn oníkéwú látòrí àwọn dókítà wa àti bàbá ìyàwó ìmọ̀ ẹlẹ́gbẹ̀ ọ̀fún ṣe pàtàkì ọ̀gáàd àwọn ìmọ̀ọ̀mọ̀ ọ̀gá mi láti gbogbo báyìí mo kí mo tún kí bàbá yìí níkàlẹ̀ tí wọ́n tẹ̀lé yìí wá ṣé kò wá ìmọ̀ọ̀mú mọ̀nsúrù mọ̀nsúrù àkọmọlọ́. wa ṣe àbúlà ìmọ̀ọ̀mù àbúlà mi. اللهم بارك حبيب ينصرنا الله جميعا òkí ọ̀dá mi náà ilé kan ọlọ́ndàkùn bàbá bàbá mi ọ̀dàwọ́ láàrin ọ̀rọ̀ wọ́n wà láàrin ọ̀rọ̀ àbọ̀dá máa nípe òdòdó pọ̀ ọlọ́rin bàbá mi nípe òdòdó ọlọ́ndàkùn bàbá ọlọ́mọ wà láàrin ọ̀rọ̀ káàmù pé kó ló ṣe rí yìí kọ̀ má ṣe rí báyìí ọlọ́run tó rí dáadáa lẹ́sìn fẹ́. Mo kí gbogbo ìdílé ọkọ láti ilẹ̀ Ṣakí, wọ́n ní ìdílé ọkọ náà ni. Mo kí ọkọ ìyàwó, ìyàwó ti àti ọmọ mi Fáàtì Hàpù. فتح الله عليك أبواب الخير ọlọ́nkọ bá gbàjọ́ ọmọ mi ẹ̀rí ohun tí àkọ́kọ́ bí kí rájú lọ́rọ̀ díẹ̀ kí a tó gbígbé ẹ̀sẹ̀ sí ẹkùn kan sáàmà gbé lọ òun ni ápùnni nímọ̀ràn ráńpẹ́ èyí ta lè pè ní نصائح لحياة زوجية سعيدة àwọn ìkìlọ̀ èyí tí ó wà fún ìgbésí ayé lọ́kọláya tó látọ̀kún ẹ̀yin ọmọ wa méjèèjì ìgbéyà òfin àti ọmọ mi fàtíhà ọjọ́ lọ́lọ́rí wa kìí ṣe gbogbo ìjọ lọ́kọláyà ní máa ní gbogbo lẹ́yìn ẹ̀dùnkẹ́ nínú àwọn ìkẹ́kọ̀ọ́ tí ó sì máa wà ń bẹ̀ tó ṣe pé gbé obìnrin ẹjú ẹ̀ àwọn náà ni ìgbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọba lẹ́nu subhanahu tí wọ́n bá fẹ́ tọrọ ìyàwó wọ́n tọrọ rẹ̀ nílànà ìṣẹ̀ríyà ṣùgbọ́n tí ìyàwó bá dọ́dọ̀ wọn tán ìwà pátá wọn àrùn ilé ilẹ̀ kò jẹ́ kí ìgbésí ayé lọ́kọ̀láyà yẹn ó dùn ó sì pẹ̀lú àti ọlọ́run ọba sọ̀kọ́lá ilé ìtò ti àánú rẹ̀ tí ó fẹ́ fi kó àwọn ọmọ méjì ti báyìí ọlọ́n kọ máa bìbì náà ìfún ọ̀sán wọn. Káàtì ìjọrẹ́ tẹ́jọ jẹ́ lọ́kọláyà láyé, láti bẹ́ẹ̀ níjọ́ tó ìjà kìyàmà lọ́kọláyà náà ní kájẹ́. Orúkọ bá dẹ́dà sọ wípé àṣìláhù yọ ọmọ èdè bá àbúrùn lè bá àdín àdúgbò ìlàlùmọ́tàkì. Àwọn ẹni tí wọ́n jẹ́ àyò ọ̀rẹ́ bínú, ọ̀pá ni wọ́n bára wọn tó níjọ́ tó ìjà kìyàmà àtàwọn ẹni tí bẹ̀rọ ọlọ́run bá pa wọ́n pẹ̀lú fún àbí ọlọ́run ọlọ́run tí kó ìjọ pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run ọlọ́màtò yí ká pẹ̀lú ti mẹ́rọ fún ìjọkẹta lórí dáadáa ẹ̀rí kí ni àwọn ìjìlọ wa tí a jẹ fún àwa lọ́kọ láyà láyà kan pẹ̀ ṣe é pé òun ni ọmọ ìbàbù Ya ẹnu ọ̀nà alìṣọ́kókè ìdọ̀dìyà. A bá fẹ́ sọ nípa kí ni wọ̀ tí pẹ́ láàrin ọkọ àti ìyàwó, ụmụ ni ó mú ìbá. Mú ní ọ̀rọ̀ bá dẹ́dà subhanahu ní 'ala 'ala rí àwọn ọkùnrin àwọn ni òfin mú lérú alákòóso ni wọ́n jẹ́ lórí àwọn ìyàwó ẹ̀sìn wọn àmọ́ nígbà táwọn àfọ́nítọ̀ sí ní gbágbólóhùn ìyàwó wọ́n ṣe lọ́nà tó kẹnu wọ́n ní sẹ́yìn rí ọkọ yẹn ó jẹ́ fún ìyàwó rẹ̀ pẹ̀lú ìhà àgbà rẹ̀ níṣe mo ló wà fọ́ọ̀dù yẹ́ òdì àti ọmọ mi bá jẹ́ àìrí ọdá mi lójú àgbà rẹ̀ ní ọ̀kẹ́. Ó bá bó wá jágbà rẹ̀ náà, àgbà rẹ̀ ní ti àwọn gbọ́dọ̀ gbà kájà òun. Bákan náà, àbí ìrùhà, wọ́n ní tùmọ̀ sí ráàmà yẹn ni aláṣẹ rẹ̀ ní ṣe. Òun kà ló fi jáde kóbìnrin ọ̀gbọ́dọ̀ jáde láìgbà yọ̀ǹda ọkọ rẹ̀. Olóbìnrin tó bá jáde láìgbà yọ̀ǹda ọkọ rẹ̀, àìbínú ọlọ́run tẹ̀lé kí o wọ́n sì àkọọ́lẹ̀ fóòlù èèyàn náà sì rà ní olùjáde kó inú tẹ̀ láti ọ̀pọ̀. àmì ìrùn aláṣẹ rẹ̀ rí tó bá ti wá aláṣẹ dáadáa nítorí bá mẹ́bí yẹn tó nínú ọ̀tọ̀ àgó ti máa rò wọ́n tó ń pè ní tẹ̀lé yẹn nípa dáadáa. àṣẹ abẹ́ súnà àṣẹ wọn ni dáná àṣẹ wọn ni tọ́jú ilé àbí ìrùn Bákan náà tó wà bẹ́ ìgbé alájúgbò máa. Ìtumọ̀ tí wá máa yẹn yẹn. Olùkọ́ lẹ́kọ̀ọ́. Lórí sí àwọn àgbàlagbà níjò fún àwọn ọ̀dọ̀tọ́. Wọ́n ní aláwọ̀ òdì làwọn obìnrin kí tí sí wèrè. Nítorí wèrè. Ibi táwọn alé ìgbìyànjú ẹ̀dẹ́ la gbìyànjú ẹ̀dẹ́ yẹn, ìwọ́n fún máa tọ̀ sínú lọ síwájú. Nígbọ́n àwọn obìnrin lágbára dé, ìjẹ́ apá tí àbí wọn ti rí yẹn, Dolí ìyọlọ́wọ́ ọmọdọ́dá àti sọmọ wọlé. A ní sálẹ̀ márì ìkẹ̀kẹ̀dá àzọ̀gbẹ̀rún mú pàtí àpọ̀lẹ̀kẹ̀ sí láì. Ẹ̀rí. Ibi tó tún sí ọkọ̀ tí ó mú pàtí àtúgbì gẹ́gọ́ tó mọ́ ní ọ̀yẹ́kẹ́ sí láì. Bọ́ wá ní ọ́n ṣe jẹ́ tẹ̀lẹ́ ní bí ní ọ̀bá ní kí ó tó dùkọ ìyàn rẹ lọ sí ibi ìyàn tó tọ́nà tálẹ̀ ọlọ́pẹ́kùn kúrò àwọn sàdíìmù yẹn dé bí ìbáwí ní òfin tọ̀nà kí ẹ̀rọ akóso láǹtì àdúgbò àpàgbéyàwó ẹ̀ láǹtì ààrẹ màámi mọ́mí mọ́mí bò kí ṣe mọ́mí o ìyàwó ẹ̀ ní mọ́mí mọ́mí bò kí ló ń jẹ́ mọ́mí ìsọkúkọ nìyẹn onáàlọ́gbẹ́dáàdì àbúwa ẹlòmí òtútù kí ó sọ ó máa tó rẹ ọmọ ọmọ bàbá ẹ̀mẹ́ lè yí àbúrò yìí ní àbúrò rẹ̀ ọ̀ ẹ̀ẹ́sẹ̀ wọ́n ló àbúrò ó ti báyé rẹ̀ jẹ́ rí ìlú àbúrò ẹ̀ẹ́sẹ̀ ipò púpọ̀ ọlẹ́kọ̀ọ́ tí ó bá rí ìpàdé láì tí ò ní dínkó yá sí yẹn rárá láti ṣèbáwí àti kìnní. Ṣé ìyàwó àgbẹ̀fẹ́ àti kìnní kọ̀ yẹ kẹ́ ṣe báyìí? Ẹ̀sùn ní láti ṣèbí náà lẹ́nu báyìí láìsí wọ́n á dé bọ̀ hàn. Ní ìyá tí pé bàṣán dáa máa ń fi sí ilé ìfẹ́ wọn nìkan ló ìyá rẹ̀ náà ní bẹ́ẹ̀ ni ọ. Ẹ̀rì kan wà ní Súnnà bí Àlìkù Sọ́ọ̀tọ́, kìí Ìyá àwọn ọmọ ẹ̀ṣọ́ra ẹ̀wọ̀ ojú ní ẹni ló gbèrè yóò. Ẹni jẹ́ bí àdìlá ìní ọ̀yẹ́ sáàdìlá, ṣùgbọ́n lọ́wọ́ fọ́rẹ́ mi lé ọlọ́wọ́. Ìdílé, àwọn àgbàlagbà náà sọ pé ọ̀rẹ́ bẹ̀rù mú máa ń fi ìdí, àìsí láàrin. Ìjọdún bá kọ́ ilẹ̀ kẹ́kẹ́ náà sọ fún wa pà nẹ́bí ìyàwó ẹ̀rù, ọlọ́lọ́ọ̀fà rẹ̀ ọ̀sẹ́lá. Ó dàkò sí wọ́n sókè láti lu ẹrú ẹ̀rù. Ẹnẹ̀sùn máa Òun wà lọ́mọ ọdún mẹ́wàá, wọ́n mú tọ́jú òjíṣẹ́ ọlọ́run. Ànẹ́bì jáde láyé òun lọ́mọ fẹ́ fi yẹ. Òjíṣẹ́ ọlọ́run sọ pé kí ló ti báyìí kò lẹ̀ lówó rí. Ìbárí yóò máa wáyé láti máa sọ̀rẹ́ bẹ̀ mú tó fi ń bẹ́ ìyá ni ìwà mọ̀ yẹn gẹ́gẹ́ nìyẹn. Ìyàwó ìdáhùn fún wa mọ̀nà máa wáyé. Kí kí tó fi lè já sí pé lè má ká má gbàgbé pé Islam ta wà ń bẹ̀ ìfẹ́ ká má bèèrè pé lè mọ́ ọ̀zà àmọ́ bá dọ́kọ̀ ní ká sọ pé àgọ́rọ̀ má bèèrè pé lè mọ́ ọ̀zà kí ló dé nítorí pẹ̀lẹ́ áfùrùkì Islam atẹ́sílẹ̀ mọ́ wà lè Islam ìpìlẹ̀ nínú Islam ní ká ju ojú sẹ́lẹ̀ ká gbà àgọ́rọ̀ má bèèrè kójú lè jẹ́ tó fi jẹ́ sí pé obìnrin náà ó ti jẹ́ tó rí bẹ́ẹ̀. Umar bin wọ́n lọ lọ síbi hajj al-Abad àwọn aṣọ yìí pé inni la a'lamu annaka hajarun la tadurru wa la tanfa ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم ما قبلت Ọmọ ṣe ìpòta ní ẹ́ ni ọ Blackstone, ọdún máa bẹ̀rẹ̀ ṣe Ọmọ òrùgbó ṣe mímọ̀ tó dà nẹ́bí olóyìn ẹ̀ tìmọ̀tìmọ̀. Gbogbo lọ́kánà, oríjẹ́lò, wọ̀n hajjẹ́tò lákánà ọmọ. Báwọn èèyàn kẹ́ bá wà tó ṣe báwọn náà lè wà nípa nẹ́bí lẹ́yìn ìgbì ni ọmọ òrùn ọ̀bá jẹ́. Mímọ̀ yẹn ti wá lúkọ̀ ọmọ ìdí tí Ó fi lè já sí fọ́kùnrin ní ọmọ àṣàkóso obìnrin, ọdá bàbá bèèrè bèèrè ìsìn rẹ̀ o. Ọba dẹ́dà níbi mọ̀ fọ́sọ̀lọ́lọ́wọ́ bá àtọ̀rún alábàáàbì. Ọkọ̀ nìyí. Ọkùnrin ọmọ ajá lákòóso lórí ìyàwó ẹ̀. Ìdáhùn àkọ́kọ́ ni pé pẹ̀lá jù lọ látọ́lọ́ máa ń ṣe pápá ní àdínkù orí ó ti bẹ̀rẹ̀ náwó ìfọ́ ìlú ó tún mẹ́fà bá ń bá rí léèlì àmọ́bọ́ yóò ti sọ̀tọ̀ náà kí á tẹ́rẹ lọ́wọ́ ẹ̀ láìpẹ́ ìnáwó ni ìnáwó tó wá pọ̀ òun láwọn kẹ́ máa sọ pé àti fẹ́yàwó ọ̀sẹ́jọ́ owó owó ọbẹ̀ owó ibẹ̀ owó tí ń bẹ́ mi ọ̀rọ̀ ìyàwó yẹn gan ló ti kí mi ló ṣe pàtàkì Káàkì àbóbìnrin ẹ̀ẹ̀mẹ́ta ní máa ń jẹun, yàtọ̀ sí pàpá mi. Jẹ́gbọ́n, ẹ̀ẹ̀mẹ́ta ní fájà jẹun. Wọ́n ní òwò yàtọ̀ sí pàpá mi, wọ́n ní òwò rẹ̀ bó dé nínú. Àwọn ará lélé ń mọ́ máa ń tọ́jú ìyàwó oòrùn. Ló ìyẹn ló kù. Bẹ́ẹ̀ni, ìgbádùn yìí pọ̀, oúnjẹ yìí, ìnáwó, ìnáfàkọ̀, nípa ilé ìgbé, aṣọ wíwọ̀, ọ̀dá sọ fúyàwó rẹ̀ rárá wà ní ọkù lẹ́ẹ̀mejì lọ́dún, ẹ̀ẹ̀mejì lọ́dún kan, lásìkò àtọ̀kọ̀tẹ̀ òtútù ìkàndà bá tún ní dáadáa ní ìtafẹ́ ṣe lẹ́yìn oúnjẹ mẹ́ta tí mọ́tọ̀ yẹn ilé ìgbé èyí mú ní tọ́lẹ̀tì àwọn èèyàn máa ń gbọ́rí sí fúláàtì fún bá gbọ́rí sí gbogbo èwo ní kéèyàn fẹ́ ṣe súnnẹ̀ káwọn èèyàn máa sọ́yìn ẹgbẹ́ ọlọ́rọ̀ bà kẹ́ ó ṣe súnnẹ̀ ẹ̀rọ̀ tó rẹ̀ bá parí ìsúná ìyàn sá lọ́wọ́ ẹ̀jẹ̀ nẹ́bá obìnrin sí ní láńlẹ̀dì àwọn máa lọ jókòó fẹ́ mọ̀mọ́ ilé àwọn ọ̀rọ̀ àmì olóòtú ọ̀sẹ̀ gẹ́gẹ́ wọ́n fi sí ilé ìní bá sọ pé àtúnṣẹ́ńtẹ̀ ah, ilé ìní bá ní àwọn ah, náà ní blọ́ọ̀kù mélòó kan tó wùn nílò lòun ìrọ̀sìn yà lọ́ tákùn olóòtú tó lọ lè ọ̀bìmọ̀ àkàkùnmínà wọ́lè olówó tí wọ́n máa náà jíjẹ ní nínà lílọ àti ilé ìgbé ní tó dáa. ọba dẹ́dà wá sọpé fọ́fọ́ ọlẹ́ hàt àwọn obìnrin dáadáa ẹgbẹ́ kejì mú àwọn ni dáadọ́n lọ́dẹ̀ dáadọ́ ní túnmọ̀ rẹ̀ nínú pé àádọ́n ní àdúrà ìgbé àwọn obìnrin dáadáa àwọn ni wọ́n máa tẹ̀ láti ọkọ̀ wọn àwọn ni wọ́n wọn jókòó tọ́bá ni wọ́n jókòó Ọba ní ọmọ jáde kò ọba ọjọ́ jáde láti bá rẹ̀ ń fèsì. Ọjọ́ báwọn gẹ wọ́n bímọ. Wọ́n gẹ

wọ́n tẹ gbogbo àrẹ ìlú ìtẹ̀sẹ̀mílà ẹ má wọ́rọ̀ sí wọn lọ́rùn wọn tó bá wù kọ́ pàtàkì inna Allaha kana aliyan kabira ọlọ́run ga ó sì tóbi oníbẹ̀ ìmọ̀ràn mi ní tó ti ní parí fúbi a ò dé àti ọmọ mi fàtẹ̀hà ẹ máa fara ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ní sísábà máa yẹn jújù orílẹ̀-èdè náà àwọn ẹ̀mà bá àti ẹ̀gbẹ́jà alágbájá tí wọ́n bá ti jà wọ́n ń gbọ́yàn fún bàbá ní o ẹ̀mọ̀ pé ọyẹ̀ táwọn obìnrin ní kìí sọmọ nìkan ló ní o àwọn àti bàbá rẹ̀ wọ́n jọ ní ohun ni wọ́n fi máa ń tẹnu mọ́ lọ́sítù pé ẹni obìnrin yìí ẹ máa tọ́jú kìí yìí o nítọmọ nìkan ló ní bàbá náà ní ilẹ̀ o ó kẹ máa ní dáìmù sí ìyẹn ni pé wọ́n máa sí kọ́ntébù ní ó ní dáìmù fọ́mọ tó wọ́n gbé fọ́mọ ó ní dáìmù tó máa gbé sí bàbá tí ò sí ní yọ́lẹ̀ ọmọ àdíjà ẹmọ́bí tó sẹ́kàndì ara ló rẹni ní máa jẹ́ kíjẹ ìyàwó ń pẹ̀ bákan náà ẹgbójú tó wọ́n pè ní alìmọ̀wájà alìmọ̀wájà yìí àwọn afá sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin alìmọ̀wájà wà lè fún ìgbà mo ti jókòó ti dọ́gbọ́ wọ́n tó bá jẹ́ àjọ ní ẹ̀mí nìkan lòun wà kọ̀ níta wọ́n tó bá di mọ̀wájà àti ṣẹ̀dá àdàbòdè méjèèjì ló rò pẹ̀lú ẹ̀ mọ̀wá játa mọ́ tó mo ti ka mẹ́ta rọ́mọ̀ yẹn nìkan àánú ńlá àbá ti sọ wípé títẹ̀ bá ti ẹ̀kú orúbìnrin ò ní ìsàlẹ̀ ìbáṣẹ̀mù tí ó tó yẹn títẹ̀ bá kú ó yẹ kó kúrá hàn wọ́n máa yẹ sí fọ́pọ̀lọpọ̀ ìgbà ìlú nílé wọn káyàwó nǹkan bá kò láà àgbọ̀n máa lọ léyìn yìí ọdún bákanáà ẹlẹ́ẹ̀kàrùn alìmọ̀áyàmẹ́là ìṣòdodo pẹ̀lú ìbára wa lò ẹjá sọ́lọ́ta fún gọ́pìn alìbìyànà tó àtàwòdí ìyá ọkàn ìyàwó púpọ̀ jù ọkọ rẹ lọ́kọ rẹ o pàtíhà tó jágé màmá rẹ àwa nìkan náà lájọ́kọ rẹ̀ gẹ́nà nìkan ọ̀nà ìṣòro má gbogbo àwọn àmọ̀bọ́lá yóò jámọ́ mi lọ́wọ́ àbí òní jámọ́ mi lọ́wọ́ yóò ìlú ti sọ lẹ́ẹ̀kan ẹ lọ dìlítì nẹ́mbà wọn ẹ dìlítì nẹ́mbà wọn ti fẹ́ èyí tó bá sí ìsìwá ilé fọ́ọ̀lù nẹ́mbà ìwọ̀ ẹ̀kọ́ sọ pé èmi o èmi ti lọ́kọ̀ ẹ má pè mí mọ́ o kájẹ̀ lọ́kùnrin nìyí àkọ́kọ́ náà ni ìyàwó Ọ̀gbẹ́ àkọ́kọ́ ní àkọ́kọ́ lè rẹ̀ owó tó ní slọ́tù mẹ́ta. ní slọ́tù mẹ́ta. Nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bí tí Bájí àti wá àti máa ń gbé ní àkúgbù ìyàwó pọ̀ ní dáadáa lójú ọdún ilé ìpín lójú ọ̀la lápapọ̀ láti máa ń tọ́jú wọn. Èyí ṣe púpọ̀ nìkan là fún ọmọ àmà ń tọ́jú tó kú slọ́tù mẹ́ta. Ẹ̀ àtọ̀. Bákẹ́ ní ọ̀rọ̀ kẹfà nínú àdúgbò. Mo rí pé kò sí ẹni tí ò lálejò láàrin àwọn ọmọdé ẹjá gbójú kò níbi ayé anábì sallallahu alaihi wasallam wọn sọ fọkùnrin pé láàyè fọkù mọkùnrin ọmọ nínà ìkẹrẹ àmì ní àkókò ọ̀rọ̀ bí àmì ní àkàkà mo mi ní ọgbọdọ yóò ti yàwó ẹ tó bá yóò ti wà kan lára ìwà dáadáa bí náà tó bẹ lára rẹ tí ó di pẹ̀lú àbí Ọlọ́run bá sùhánù bọ tààlà Ọlọ́run tí ó má sùn ní káwọn ìlànà ìbèrè tọ́pọ̀ láàrin ní ọlọ́mọdé ìbèrè sí láéláé ọlọ́mọdé sí láéláé ó ní ìsì àdánwò máa ń wáyé wọ́n sọ pé nígbà tó wá jáde pé ẹ̀sìlẹ̀ méjèèjì wà ń kọ́ aláya àdánwò ní o olùgbogbo orí rẹ̀ rẹ̀ tó ń ẹlòmí òwò ẹgbẹ̀gbẹ̀ ìbìnà ẹlòmí òwò wàhálà kẹ́kẹ́ òṣìṣẹ́lẹ̀ sí wọn àlàáfà ìwọ́n tó ọdún ìdílọ́wọ́ ọ̀ọ́tẹ̀lẹ̀ ọ̀báwò tó ọgbà ọlọ́lọ́wọ́